الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أكيد يلقوا káàbọ̀ sórí ọtún ètò alẹ́ ilmu nurun gẹ́gẹ́ bí a ṣe máa ètò yìí náà déṣe ti gbà wá ní ìkànnì tí ti ń gbogbo oru àwẹ̀ eléyìí tí ọlọ́run ní kí ó bá nìkan kan wá ní ayé tí a sì ń tò lọ ní ní èjì lóru òní a tún tẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ tí a dúró sí lánàá ti ń fún wa àwọn tí ọlọ́run bá ń fẹ́ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí lójúṣe láti rí ẹ̀kún rẹ̀ ẹ̀san àti ojú rẹ̀ ọlọ́run bá àlekèọ́lá náà a tún tẹ̀síwájú lónìí náà bákan lónìí ibi tí a tún yà sí òun náà ni ẹ mọ̀ pé a mọ̀ bẹ́ẹ̀ pé oṣù Ramadan oṣù alukur'an ni sharu Ramadan sharu kur'an nídìí èyí kí ni àwọn ẹ̀kọ́ tí ó rọ̀ mọ́ alukur'anu ní kíkà ní ní gbígbọ́ ní ní tafsir ní báwo la ṣe yẹ ká bá alukur'ani lò ó náà ní tí ìmáàmù mọ̀ṣí lálàyé fún wa bá kí ẹnìkankan wa ká fara balẹ̀ kọ́lọ́n jẹ́ oṣù wa nígbà tí a bá gbọ́ tán bisimilayi. إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكو الله الحمد لله أتركات جفون أبو محمد صلى الله عليه صلى الله عليه وسلم أتي وراء ليه أتي وراء صحابة ليني pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba nǹkan tí a máa gbéyàwó òun náà ni àdábò tìláwa àwọn ẹ̀kọ́ bí a ṣe máa ń ké alukur'an alkarim àwọn nǹkan tí a ṣe tí alukur'an alkarim tí ó fi jẹ́ eriri fún wa láyé àti níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹgbẹ́gẹ́ bá ṣe máa ń tẹnu mọ́ nínú àdìsí anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni alukur'an hujjatun laka aw alayk alukur'an inú kó jẹ́ sàbàbí oríire fún yàn tàbí kó sì jẹ́ sábàbí ìbálẹ́jọ́ aburú ìgbà tí ó jẹ́ sábàbí oríire ó náà nígbà tí yàn bá lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ ìgbà tí ó sì jẹ́ ìdàkejì ọ̀nà ni tí a bá pa ẹ̀kọ́ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fẹ́ ká mú láti inú alukur'an yìí tó fẹ́ ká mú ìgbà tí a bá pa ẹ̀kọ́ yẹn tì. àyèlé ló fi jẹ́ pé ibi tí a fẹ́ sọ̀rọ̀ lọ ní èní ọ̀nà ni àwọn ẹ̀kọ́ tó ní bá ṣe pẹ̀lú kíké tàbí kíka alukur'an al oríṣiríṣi àyà ni ọlọ́run bá subhanahu wa ta'ala ti júwe fún wa pàtàkì alukur'an àti nǹkan tí yóò ṣe nínú ìgbésí ayé wa tabawonu suratu Sad aya 29. nine ọlọ́ba ń sọ fún wa pé kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru ayati wa liyadhakkara ulul albab ọlọ́run ní tírà yìí òun sọ̀kalẹ̀ fún ìwà nabi wa muhammad sallallahu alayhi wa sallam a sọ̀kalẹ̀ liyadabbaru ayati káwọn ọmọnìyàn àwọn ará ayé kan lè máa ronú sí àwọn ayé ọlọ́run ọba tí ń bẹ níbẹ̀ wa liyadhakkara ulul albab kódà lè pé ẹni tó bá nílò akẹ́yẹ yóò mọ̀ tàtà rẹ̀ يوم الدواسي يوم عناتي الله سبحانه وتعالى يوم في السميه يوم في التالية القرآن الكريم طبعا وآية الله سبحانه وتعالى انصف عن القرآن يوي إيه على لباركان إن آية مي إن صورة فاتر الله بصف عن كي كي القرآن الله بني إن الذين يتلون كتاب الله وأقام الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ọlọ́ba ń dáwọ́dájú àwọn tí wọ́n ń ké alukur'an wà á kọ́ mu sọ̀la tí wọ́n sì ń kírun bó ti tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú òfin rẹ̀ wà á ń fakò mímọ razaqnahum sirran wa alaniya tó ń sì ń ná nínú nǹkan tó lọ́wọ́ bá fún wọn bó ń ṣe ń ná ní ni wọ́n ń ná gbangba olúwa ní yarjuna tijaratan lan tabur ọlọ́ni nǹkan tí wọ́n ń ṣe yìí òwò náà ń bá ọlọ́run ọba ṣe òwò tí èèyàn kì í pàdánù ń bẹ òwò téèyàn ò lè pasán téèyàn ò lè pò fún bẹ́ẹ̀ ó náà ni òwò mímọ tìláwà alukur'an alkarim pẹ̀lú àwọn nǹkan míì tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ fún wa nínú àyà yìí lọ́jọ́ kí tábà wọ ọ̀pọ̀lọpọ̀ àhàdísì anábìwá muhammad sallallahu alayhi wa sallam a rí ọlá tó ń bẹ fún mímọ̀ ka quran àti pàtàkì al-quran al-karim anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú àdísì uthman anábì ní khayrukum man ta'allama al-quran wa 'allama anábì ní ẹni lóore jù kò náà lẹ́ni tó kọ́ nípa al-quran tó mọ̀ bí wọ́n ti kà tó mọ̀ ìtumọ̀ rẹ̀ wa 'allamahu tó sì fi ń kọ́ àwọn ẹlòmíì nínú àkọọ́lẹ̀ míì àkọọ́lẹ̀ ti àbí umama albahili anabiwa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé kọ́rọ́ alqur'an fa inna wa yaati yawma alqiyama ti shafi'an li ashabi anabi ni ẹ máa kí alqur'an torí pé níjọ́ gbẹ̀dẹ̀ alqiyama alqur'an yìí yóò wá lẹ́ni tí ó máa ṣìpẹ̀ fún gbogbo àwọn tí bá máa ń kà so tó máa fi kétira yìí tíra alálùbáríkà ni ètò ẹ̀ka máa kà kí wàá ní àwọn ẹ̀kọ́ èyí tó fẹ́ sẹ́rin lẹ̀ lọ́dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam èyí tó rọ̀ mọ́ kíké tírà ọlọ́run ọba tàmà sí alukur'an alkarim àkọ́kọ́ ní àwọn ẹ̀kọ́ tí a fẹ́ mẹ́nuba òun náà ni al-ikhlas inda ta'allumihi wa tilawati òun náà ni kó jẹ́ kó dòdà tí a bá ń kọ́ alukur'an yálà àjọ máa kẹ́kọ̀ọ́ ni àbí à ń kọ́ yàn náà ni àtìgbà tá a bá ń kà kó jẹ́ pé àníyàn tá a fi ń kà àníyàn pa afẹ́fẹ́ sin ọlọ́run ọba subhanahu wa ta'ala ni èèyàn kì máa ka alukur'an alkarim láti lè bá a fi sun oore tayé nítorí pé alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni agbọ́dọ̀ fi wá nǹkan kan náà ju dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ. torí pé tìláwà al-Qur'an ìbáàdà ni ìjọsìn ni gbogbo ń tábà sì pè ní ìjọsìn agbọ́dọ̀ fi wá nǹkan kan míì tó yàtọ̀ sí ká fi wá ojú rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala. torí ẹ̀ ló fi jẹ́ pé inú al-Qur'an al-Karim ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣe ọ̀pọ̀lọpọ̀ ìbáwí ọ̀rọ̀ fún gbogbo ẹni tó bá ń wá ayé látara ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. anabi muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa nípa èèyàn mẹ́ta tó jẹ́ pé ìdájọ́ wọn lọ́lọ́run ọbọ̀ kọ́kọ́ ṣe níjọ́ ìgbìlẹ̀ kìyàmà àdìsí ó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ muslim tánà bí sọ pé inú àwọn èèyàn mẹ́ta tó lọ́wọ́ kọ́ dájọ́ wọn lálkìyàmà òun náà ni rajulun ta'allama al-ilma wa qara'a al-Qur'an anábìlẹ́ni náà anábì ní ẹni ọlọ́bọ̀ fi ma, ọlọ́bọ̀ ṣàlàyé fún bó ń ṣe kẹtó pẹ̀lú mà tó ń fún pẹ̀lú àkùránì tó máa ké anábì ní fáwọn arọ́fà onówà jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni onó ṣàlàyé pé tòótọ́ lọ́wọ́ kẹun ọlọ́ba subhanahu wa ta'ala wọn àmà bílẹ̀ rẹ̀ pé fama amilta fiha ọ̀dà ìgbà tá a fún ọlá alukur'an tó máa kàn tó máa ké kí ló ṣe pẹ̀lú ẹ̀ wọn wa 'allamtuhu wa fika alukur'an. mo kọ́ nípa àmọ́ ọlọ́run بكنا موكا القرآن نتوري ولون وبانكا أنا بني يلو مسكي كذبت رولوكا ولكنك تعلمت لعلم ليقال عالم وقرأت القرآن ليقاري وقد قيل ألوني أقرانيو القرآن توكا أوكا كان لبا ما سيسادان كاتاري كما القرآن كان بكنا ما توكا أوكا نتوري كاي لما توكاسيو نجيبيو لما باني ثم أمر به فصحب على وجهه حتى ألقي في النار رأني بيواني كان دجوه بولي kan wọ tuurutu lọ sínú náà ó túmọ̀ sí pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ kà nínú alukur'an àbí tí èèyàn bá fẹ́ kọ́ tàbí tí èèyàn bá fẹ́ kọ́ yẹn àkọ́kọ́ àfimọ́ wojú orí ọlọ́run ọba ni. anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí abi hurairah etí abu dawud tó gbà wá anabi ni man ta'allama ilman mimma yubtagha bihi wajhu allah la yata'allamuhu illa liyusiba arda min ad lam yajid arfa al anabi ni tó bá kọ́ èyíkéyìí ìmọ̀ tó jẹ́ ìmọ̀ ẹ̀sìn yálà alukur'an ni àbí máa dé sàn níbo muhammad sallallahu alayhi wa sallam ni la yata'allamuhu illa liyusiba ardan min ad-dunya ìgbà tí ń kọ kò sí nǹkan kan tó wà lẹ́mí ẹ̀ jòkó lè ní àǹfààní ayé kan lọ jòkó lè lé nǹkan kan bá nínú nǹkan ayé lọ. àtẹ́mi náà bá ti máa alukur'an tí n bá ti máa kà èmi náà máa fi gbowó èmi náà máa fi lọ competition yóò tún jẹ́ ọ̀nà bíbọ̀ àṣírí. anábìlẹ̀ tó bá ní àníyàn tààyè pẹ̀lú ìmọ̀ tó ń kọ́ nípa tọ́lọ́hún lam arfal janna ẹrù ẹni báyìí kò ní gbóòórùn àlìjánná kọlọ́mà kọ́ máa ṣọwá ní ẹni tí kò ní wọ àlìjánná rẹ̀ ẹ̀rù ẹni tí ò bá gbóòórùn ẹ̀ kò tiẹ̀ ní súnmọ́ bẹ́ẹ̀. so kíkẹ́ alukur'an àti kíkọ́yàn lálùkur'an ẹ̀mí tọ́lọ́ọ̀ nìkan la fi máa ń ṣe tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá lè kẹ́rù ẹ̀ ń bẹ̀ ó lè bu àṣírí ẹrú níbẹ̀ ṣùgbọ́n kò ní jẹ́ quran sẹ́ni tó ń káwọn yẹn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run subhanahu ta'ala ó dẹ̀ padà jẹ́ látara pé ó ń ṣètò ọlọ́run ọba ṣùgbọ́n tàníyàn rẹ bá fi yẹ tó bẹ́ pé lórí ayé yẹn àbí lórí àǹfààní kan ló gbélé irú ẹni bẹ́ẹ̀ ò ní ní ládàá kankan lọ́dọ̀ ọlọ́run ọba. lẹ́yìn anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ń sọ fún wa nígbà tó rí àwọn èèyàn kan tí wọ́n ń ka alukur'an nínú mọ́ṣáláṣí anábì ní ẹ̀kọ́rọ́wò fakolo muhsin anábì ní ẹ máa ka gbogbo yín náà lè gbogbo yín sì lè ń ka dáadáa anábì ní tẹ́ bá ti wá ẹ máa fi wo jùrẹ̀ ọlọ́run kẹ́ ẹ máa fi béèrè alkiyama lọ́dọ̀ ọlọ́run qabla an ya'tiya qawmun yata'ajjaluna wala yata'ajjaluna anábì torí pé àsìkò kan bọ̀ táwọn èèyàn kan wà tó pé alukoranu tí wọ́n ní kíké ní kíkọ́ ma wọ́n máa fi wá oore tòsí ni wọn ò ní mú sùúrù láti fi rí oore lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́nu ọjọ́ mẹ́ta ẹnìkan nínú àwọn àjọ ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan ẹni wá ní àwọn ọmọ ilé kí òun táwọn òbí wọn ò ṣe dáadáa òun fẹ́ gbé wọn ṣépè tàbí kó tó òun ti gbé wọn ṣépè gan ọ̀nà àkílódé ṣé bí ẹ̀kọ́ tá a bá kọ̀yàn à ń kọ̀yàn torí ọlọ́run ọba ni torí ayé ò bá wá látara ẹ̀ kò nídìí pé kéèyàn máa bínú kéèyàn máa fapá jánu kọ́lọ́ọ̀bá kó tún àníyàn ní kankan wá ṣe kakọ alukur'an kaka alukur'an nítorí tọ́lọ́mọba subhanahu wa ta'ala nìkan eléyìí nínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì púpọ̀ ni lọ́jọ́ kó gba àwọn afá kọ́mọlẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká tún tún àníyàn ṣe innamal a'malu binniyat ká má ti torí àníyàn ká má ti torí ẹ̀ ká fi wá da iṣẹ́ wa ká fi dànù ẹlòmíín bẹ tí o bá sí wàlímà kò lọ́mọ tí ó kọ́ ló jẹ́ pé tí wọ́n bá sọ pé wàlímà tó alukur'an pé ọmọ parí alukur'an o ọyà wa ṣe wàlímà o tá a bá sọ pé bídà ni tó sì jẹ́ pé tó rìn ilẹ̀ náà ni pé àdádálẹ̀ ni nínú ẹ̀sìn inú abẹ́lòmíì ẹlòmíì fẹ́ lè ṣe pẹ̀fẹ́ tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pé ọ̀dà ṣé kí wàá ní èrè tiwa náà èrè afá ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó náà bá lọ́mọ nílé kí ó tó mọ̀ pé afá ó ní bùkátà sí pé kó gba olùkọ́ ó ní bùkátà sí kó kan àga ẹ̀yin tẹ́yìn náà bá lọ́mọ nílé kí ó ẹ̀yin náà sanwó lé kí ó eléyìí dáa ṣùgbọ́n ẹni tí ń kọ́ mọ òun ló gbọ́dọ̀ tún àníyàn tiẹ̀ ṣe kó mọ̀ bá àníyàn tiẹ̀ jẹ́ nítorí tọrọ kọ́bọ̀ ilé ayé nànàbí wa muhammad sallallahu alayhi wa sallam lọ́sọ̀kẹ́ ẹ̀yẹ́ máa ka ẹ máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ bá fóore tọ̀run ni ó qabla an yatiya qawmun yata'ajjaluna wala yata'ajjaluna kó tó pé àwọn yàn kan ó dé ayé ni wọ́n ti jókòó pa àwọn gbà wọn ò ní dúró di ọ̀run mọ́ bẹ́ẹ̀ náà náà ni gbogbo àwọn táwọn náà sọ pé àwọn lọ fi yà sílẹ̀ lọ́bẹ́ nìkan sàdúrà ẹ lọ ẹ wá sọ quran ẹ sọ di ìwé oúnjẹ ẹ sọ di ìwé àdúrà nìkan ẹlòmíì kò mọ nǹkan kan nípa alukur'an náà ju pé law anzalna hadha alukur'an ala jabalin bí wọ́n máa fi bí àbùkátà òun ni ṣe bí ìmọ̀nà gan ni ìpìlẹ̀ ń tọ́lọ̀ bá ní kámú nínú alukur'an alukarim kẹni tó mutímá mutímá kẹni tó ń jalè má jalè má kó ní zina má ṣe zina má kẹni tí ò ṣe dáadáa sáàdúgbò kó má ṣe dáadáa ìpìlẹ̀ ń tà alukur'an wà fún nìyẹn kátàtà rẹ̀ mọ́ lọ́hùn kátàtà rẹ̀ sin lọ́hùn ọba ká má ṣẹbọ má ká má lọlé yẹ̀mí wò má ká má nígbàgbọ́ nù tí bùkátà bá ti dé àfikà alukur'an kọ́ wa bí ẹ ló jẹ́ pé náà àwọn àfa táwọn náà ń ba ayé jẹ́ òun náà ni àwọn àfa àtàn máa ń gbàdúrà káàkiri àwọn olówó ẹ̀sùn pẹ́ntì ọba ní wọn kì í sábà fàdúrà lọ àdúrà sunday sunday àdúrà oṣooṣù ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba láwa máa kà níbẹ̀ yẹn nínú àṣìṣe tó lágbára òun lélẹ̀ nínú àdìsí anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni ẹ máa kí alukur'an láti gbàdégbà anábì ni tẹ bá ti ń ké wa'malu bihi ẹ máa lò wala taglu fihi wala tajfu arábìnrin bákan náà ẹ má ṣàṣejù nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ má ṣe ṣe àṣe ètò nípa ọ̀rọ̀ alukur'an karim arábìnrin bákan náà wala ta'kulu bihi wala tastakthiru bihi ẹ má sọ kur'an di ọ̀nà tẹ́ máa gbà jẹun ẹ má sọ kur'an di ọ̀nà tẹ́ máa gbà kó nǹkan ayé jọ gbogbo ẹni tó bá yẹ pé látara ìmọ̀ ẹ̀sìn látara alukur'an karim ló bá fi ń kó ọ̀rọ̀ ló bá fi ń kó orí ayé jọ irú ẹni bẹ́ẹ̀ ó bùkátà kó tuntun ara rẹ̀ kó tuntun ṣe kó tó dìjọ́ tí a bá mọ̀ tí ò ní bá mọ́. so idan ẹni tó fẹ́ kọ́ ọmọ ní Qur'an ẹni tó fẹ́ ka àníyàn tọ́lọ́ nìkan la fi kà. ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ̀rì sínú à ń ṣe Qur'an competition fi à ń ṣe musabaka Qur'an ìdíje Qur'an ọ̀pọ̀lọpọ̀ náà ẹni tí ó là nínú àdánwò adamul ikhlas ìyẹn pẹ́rẹ́tẹ̀ ni. tóbi àti àbá jókòó tó jẹ́ pé àníyàn tó fi ń ṣe mọ̀rọ́jà gan àníyàn kó lè roore ayé kan látara musabaka ni eléyìí nínú àwọn nǹkan tó bùkátà àtúnṣe láwùjọ wa ni. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ lò pẹ̀lú alukur'an ọ̀nà ni alamalu bihi ká máa lo ti bẹ́ẹ̀ nínú alukur'an olùkẹ́rìm. ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ń sọ fún wa inú suratul Isra ayẹlẹ́ kẹsàn-án. ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ń sọ fún wa pé inna hadha alukur'an yahadi lillati hiya aqwam. ọlọ́ọ̀bà ní alukur'an yìí yóò máa tọ́ka yín sí nǹkan tí ó dáa jùlọ yóò máa tọ́ka yín sí nǹkan tó lóore jùlọ yóò máa tọ́ka yín sí nǹkan tó dúró déédéé jùlọ wa yubashiru al-mu'minina alladhina ya'maluna as-salihat anna lahum ajran kabira bákan náà yóò tún máa fún àwọn mùmíní àwọn tó ń ṣe dáadáa nírò dùnú pé ẹ̀san tó tóbi wà fún wa lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tabawo ilé yàrá pé al-Qur'an al-Karim ọlọ́ba sọ pé yahdi lillati hiya aqwam fẹ́ni tí bá ń kà á fẹ́ni tí bá ń kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ ó gbọ́dọ̀ máa tì wá lọ síbi dáadáa ni èyí gbọ́dọ̀ máa kọ́ ìmọ̀ al karim kó máa kọ́ mi ẹ̀sìn Islam kó máa wà lápá nínú ọ̀nà tí ń gbà nínú ìgbàgbọ́ ẹ̀ kàn mọ̀ rí pé ìmánì tiẹ̀ ó yanjú ju tàwọn yòókù lọ tó pé iná àdàl qur'an yáàdì lílẹ̀ ti yẹ àkọ́ ìyẹn gbọ́dọ̀ jẹ́ tó ń kẹ́kọ̀ọ́ nípa al-qur'an al-karim kí ọ̀nà tí ń gbà sin lọ́hùn kó má dáa ju tàwọn tí ó kẹ́kọ̀ọ́ lọ kó jẹ́ pé àáfàá tí wọ́n ló mọ̀ qur'an tàbí tó jẹ́ qur'an òun náà ni ó máa kánjú kírun òun náà ni ò ní qur'an yáàdì lílẹ̀ ti yẹ àkọ́ ẹni tó ń kẹ́kọ̀ọ́ al-qur'an kò gbọ́dọ̀ jẹ́ tí wàá rè ò ní dáa ládùúgbò táwọn yìí ni ẹ̀sán pàmò àmùtí àjẹpẹ́ ẹ̀kọ́ yẹn kò wúlò fún nìyẹn inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam ọlọ́ni al-Qur'ani yìí nǹkan tó dáa jù nǹkan tó dúró déédéé jù ló máa ń tìyàn lọ síbẹ̀ torí ẹni àfọwà Sa'di alayhi rahmatullah wọn ni wa kullu man ihtada bima yad'u ilayhi al-Qur'an gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé ìlànà al-Qur'an ní bá ń lò nínú sẹ̀mí ayé bíi ti wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n béèrè lọ́wọ́ oníṣẹ́sí anabi wa muhammad ọ̀nà ni alukur'an ní wípé alukur'an orí rẹ̀ ni ìgbàgbọ́ anabi dalé lórí orí alukur'an ni ìjọsìn anabi dalé lórí ìwà tí ń wù náà níwà ọmọlúàbí tí gbogbo ayé fi gbà fún pé ọmọlúàbí lélẹ́yìí orí alukur'an náà ló dalé lórí so bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àfáwà yìí ń sọ ipe gbogbo ẹni tó bá jẹ́ pé ìmọ̀nà alukur'an ní bá ń lò oníkàánà akmala wa atamma um wa ahdahum fi jami'il umur irú ẹni báyìí tòótọ́ ọlọ́run ọba ló pé jùlọ ṣùgbọ́n ayé ò máa tọ́ka sí pé tán bá ní lágbájá ẹni ìpè níwọ̀n àbá abéyàn ṣe lè pé mọ́ bákan náà ẹni yìí ẹ máa rí pé wọ́n akọ́wà màhùn òní ó sì dúró déédéé jùlọ kò ní fì nígbà fìtínà nígbà àdẹ̀ra ẹ̀rí tó jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mú dúró déédéé torí tó ń fa náà ni pé al-Qur'an ìní fi ń ṣe mànà òní kì í ṣe lẹ́yìn nìkan wà á dá òun fi jami'il umur gbogbo àlámọ̀rí ayé ẹ̀ tó bá ti ń lo al-Qur'an ẹ máa rí pé òní ó máa wà lójú ọ̀nà jùlọ òní òní sọnù òun ò ní jáwọ́ gbé lọ pàtàkì alukur'an òun náà ní ká lè máa lò ó gẹ́gẹ́ bí adéfin nawas ibn sam'an radiyallahu ta'ala anhu níbi anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé a lè pẹ́ nìkan kan lẹ́ni tí yóò mọ qur'an àfi tó bá jẹ́ pé ẹni tí ó bá ń lo òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wà ń bẹ̀ nínú àdéhìí àdéhìí nawas ibn sam'an anabi wa muhammad sallallahu alayhi wa anabi ni yóò tàbí qur'an anabi tó bá di jọ́bi alkiyama yu'ta yawma alkiyamati bil qur'an wa ahlihi alladhina kanu ya'maluna bihi fi dunya anabi nílá alkiyama wọ́n mú alqur'an wa àtàwọn tí ń lo alqur'an so tó máa sọ pé àwọn tá a lè pè ní oní qur'an gangan haqqan ọ̀nà làwọn tó bá yẹ pé Kùránì tún ìgbésí ayé wọn ṣe ó tún ìsẹ̀mí wọn ó tún ṣe ó tún ìsọ̀rọ̀ wọn ó tún ṣe ìwọ ọmọlúàbí àbá lára wọn àbá ìgbàgbọ́ lọ́dọ̀ wọn pàtàkì al-Qur'anul Karim níbàámu sí àyàtà àti kàṣíwájú tọ́lọ́n bá sọ pé inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam ọlọ́ni al-Qur'an ní tí ó máa tọ́ka yín sí òun náà ní nǹkan tó dúró déédéé eléyìí nínú ẹ̀kọ́ nìyẹn ká lo nǹkan tá a mà nínú al-Qur'an al-Karim torí ẹ̀ lọ́ fi jẹ́ pé náà àyà mi ọlọ́ni atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum sẹ́yìn lẹ́ẹ̀ máa pàṣẹ kó tún gbogbo ìsẹ̀mí ayé wa ṣe nínú pé nínú ẹ̀kọ́ alukur'an ni torí àwọn afa fi sọ fún wa pé ọ̀nà méjì la máa ń gbà ṣe tìláwà kur'an alákọ̀ọ́kọ́ ọ̀nà ni tìláwà tó lafz ọ̀nà ni ká máa ka lafzu alukur'an ká máa ka bọ́n ṣe kọ́lẹ̀ eléyìí onílàdá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run tẹ́bù sọ́nà àdìsí abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu tabdalahi bin mas'ud sọ pé man qara harfan fi kitabila o kitabila kitabillah anábìnrin tó bá ka harafi kan nínú tírà ọlọ́run ọba fọláwò hasana wàlá hasana tó bí aṣèrè amthaliya anábì ní rẹ̀ ní báyìí yóò ní dáadáa dáadáa ẹ̀ ọ̀kan sì ní ọlọ́ba fi máa ń fún yàn ní ládàá mẹ́wàá ni so tó máa sọ pé gbogbo bí wọn bá ṣe ka Qur'ani tó bẹ́ẹ̀ náà ni ládàá rẹ̀ ó ṣe tó tìláwà láfùsù nìyẹn ká máa ka àwọn gbólóhùn ọlọ́run ọba ètò wọn náà al ìran tìláwà ẹlẹ́ẹ̀kejì òun náà ni tìláwà tó lè máa ìtumọ̀ al gan kó lapa nínú sẹ̀mí wa eléyìí fọyẹ́ pàtàkì eléyìí náà pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí ká máa tìláwà lafz ká máa ka gbólóhùn rẹ̀ bọ́nà ṣe pàtàkì kódà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tí bá ń lo alqur'an tí bá ń lo sẹ̀mí ayé alqur'anul karim tí kì í bá ka irú ẹni ṣe é ṣe kóra ọlọ́run ọba subhanahu wa ta'ala síwájú ẹni tí ń ka láì máa lò lánàá kọ́lọ́n kọ́ máa ṣe wá ní aláṣẹ ìdáná iṣẹ́ ṣùgbọ́n ẹni tó jẹ́ ní pàtàkì níwájú ọlọ́run òun náà lẹ́nu tó yẹ pé bí ṣe ń kà bẹ́ẹ̀ náà ní ṣe kínní bẹ́ẹ̀ náà ló ń lò gẹ́gẹ́ bí àdéṣe ta sọ lẹ́ẹ̀kan yóò ta bil qur'an يوم القيامة وآله الذين يعملون به في الدنيا lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama alkur'an àtàwọn tí bá máa ń lò àtàwọn tí kur'an bá ti tún ìgbésí ayé wọn ṣe tó bá dá alkiyama ọlọ́ba ní anábì ni wọ́n mú wa síwájú ọlọ́run tó jẹ́ pé takdumu suratul baqara wa ali imran tuhajani an sahibihima anábì ni suratul baqara àti suratul imran ni ó léwájú tí wọ́n wá máa ro àròjàre fún ẹni tí máa ń ka alukur'an tó dẹ̀ máa ń lò níwájú ọlọ́run wa so lílo alukur'an ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa bákan náà nínú ẹ̀kọ́ tó yẹ ká ní pẹ̀lú alukur'an olùkẹ́rìm òun náà ni ta'ahudu alukur'an òun náà ni ká máa para alukur'an ká máa para rẹ̀ ká máa para rẹ̀ ká máa kà á láti gbàdégbà anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ina hadisi man bukhari anabi ni innama mathalu sahibi alukur'an ka mathali li mu'allaqa in ahada alayya amsakaha wa in atlaqaha dhahabat anabi sallallahu alayhi wa sallam anabi ni àpẹẹrẹ tó bá ma alukur'an sórí tàbí tí bá ń ha onáà ni ó dàbí àpẹẹrẹ ràkúmítà sọmọlẹ ni ẹgbẹ ràkúmítà sọmọlẹ ẹni tó bá sọ ràkúmí rẹ̀ mọ́lẹ̀ yóò máa bá ń bẹ ṣùgbọ́n tí yẹn bá tó ràkúmí lẹ̀ ràkúmí ò jẹ lọ èèyàn lè mọ̀ mọ̀ bí tí ràkúmí gan tí ó padà jẹ lọ. àfọwọ́ àgbà hajar al nígbà tó ń ṣàlàyé àdéhùn yìí ní fatul bari wọ́n sọ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣàbà darsa al-qur'an anabi sallallahu alayhi wa sallam ṣe àfijọ́ ìmọ̀ akẹ́kọ̀ọ́ nípa al-qur'an wastimrọ́rọ̀ tilawatihi birobtil bahir àti ká máa kà láti gbàdégbà anabi wa ṣe àfijọ́ rẹ̀ sí rakumita dèmọ́lẹ̀ alladhi yukhsha minhu ash-sharat tẹ́gbẹ́ à ń wò pé kí rakumi kó má jẹ lọ fama zala ta'ahud mawjudan falhifzu mawjud gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ń bá máa ń tẹ̀ra mọ́ alukur'an láti gbàdégbà ramadan ń bẹ ni o kò sí ramadan ni o tó bá máa yẹ alukur'an wò ẹ máa balẹ̀ tó jẹ́ pé kur'an ó máa jẹ́ tuntun nínú ọpọlọ rẹ̀ nínú ẹ̀mí ẹ̀ ni torí àlànàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé ta'ahadul kur'an ẹ̀yin tẹ́ bá ti máa kur'an ẹ máa tún yẹ̀ wò eléyìí nínú ohun tó ṣe pàtàkì púpọ̀ ni nínú àwọn àtàn àwọn kan sọ tó yẹ pé alẹ́ rẹ̀ kàn bẹ́ẹ̀ wọn náà ni pé wọ́n ní àáfàá kan ní oṣù ramadan kan ó àwọn ìdílé kan ó lọ bá wọn wá ṣe àáfàá lálejò nígbà tán ṣàfà alálejò ní ìgbà tí wọ́n sin àfà lọ tán wọ́n padà rí pé owó kan táwọn fi sórí tébù tá a fa àti jẹun àwọn ò mọ́ ọ̀rọ̀ ìwá wà lẹ́mìí ìyàwó pé odidi ah, ń tàpẹ́ nímọ̀ ọmọ wa tàpẹ́ láṣáájú tán tí wọ́n ń jẹ owó ńlẹ̀ wa wọ́n wá fi ọ̀rọ̀ yìí sẹ́mi títí tí ramadan mi fi wọlé ìgbà tí ramadan mi wá wọlé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sọ ìtàn yẹn ìgbà tí ramadan mi wọlé wọ́n tún wá pè àfáà yẹn náà pé ọlọ́run sọ pé eight five ilẹ̀ ti àṣà ẹni tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà ni wọ́n ní ká máa fi dáadáa ká máa fi san àìdá wọ́n tún wá pè àfáà wa sínú ẹbí láti ṣe lálejò nínú ramadan nígbà tí wọ́n gbóúnjẹ fáfáà tán wọ́n ní ìyàwó wa ń sọ fọ́kọ ẹ̀ pé ọ̀rọ̀ owó ọjọ́ sí táyé ìmáàmù ń mú lọ́dún tó lọ ẹ bá wa béèrè lọ́wọ́ máàmù wọ́n wá béèrè lọ́wọ́ máàmù pẹ̀lú ẹ̀kọ́ pé mọ́mọ́ ẹ má bínú lọ́dún tó lọ nǹkan kan anilẹ́mìsìn yín bẹ́ẹ̀ ṣe lọ tán owó kan tá a kó sórí tébù àrímọ́ láti gbà tẹ́ ẹ ti lọ kò sẹ́nì kankan tó jẹun lórí tébù yẹn náà jẹun lọ wọ́n ní mọ̀mọ́ alẹ́ tó tọ́ ni òun ló ń mú owó yẹn ṣùgbọ́n ìgbà tó ń mú kó mọ́ bá fẹ́ dànù òun bá yín kó sáàrin kùránì tẹ́ gbé sórí tébù ni àfànàbà tún kàn wọ́n lẹ́kọ̀ọ́ ó tún wá sí pé láti Ramadan tó lọ tó fi dì sí ìdílé yẹn àtọkọ àtìyàwó àtàwọn ọmọ wọn sí alukùránì wò eléyìí nínú àdánwò tó ẹni tí ò bá jẹ́ pé kò sí alukur'an nínú ìdílé ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna alladhi laysa fi jawfi shay'un min alukur'an kalbaitil kharib anabi ni gbogbo inú kun tá a bá wò ìfun tá a bá wò tá a bá ti bá alukur'an bẹ́ẹ̀ bí ilé tó ti jẹ́ ilé ahoro ni Abu Hurairah radiyallahu ta'ala anhu ìgbà tó ń ṣàlàyé fún wa pàtàkì alukur'an kéke ó ní inna albayta ó ní ẹ̀rí ilé yóò máa bá oore nílẹ̀ nínú ilé yẹn ó ní wàtàdúró olùmọ̀láìka wàtàdúró ṣayatin ó ní ẹ̀dẹ̀ rí àwọn màláìka wọ́n máa wà nínú ilé yẹn àwọn màláìka oníkẹ́ àwọn èso wọ́n máa jìnnà sínú ilé bẹ́ẹ̀ ó ní bákan náà wàyẹ tẹ̀sí àlà àlè ẹ̀sìn rí léyìí tí ó jẹ́ pé yóò máa gbààyè ìdùnnú máa wà pẹ̀lú àwọn tí wọ́n wà nínú ilé yẹn wọ́n làyẹ̀dẹ́kọ àlà àlè ó ní nígbà míì ẹ̀rí pé ilé ó máa fún mọ́ àwọn tó ní ilé ó tóbi ṣùgbọ́n kò ní sí dùnnú kò ní sí fọkànbalẹ̀ ó ní bákan náà wàtàdúró àṣàyàtìn wàtàjúró màláìka àwọn màláìka aláàánú wọn jìnnà sí lébẹ̀ àwọn èso wọn wọnú lébẹ̀ wàhálà ni ó máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó lójoojúmọ́ bàbá máa gbọ́mọ ṣépè ọmọ máa gbé bàbá ṣépè wọ́n fẹ́ máa gúnra wọn nígò wọ́n fẹ́ máa yàdá síra wọn nínú ìdílé kan náà ẹ̀gbọ́n àtàbúrò bákan náà ọ̀yẹ̀kẹ́ lọ kẹ́rò orí wà wọ́n nínú lébẹ̀ tí wọ́n bá ti ṣe kí ni allah yukra fi alqur'an tí wọ́n bá ti máa kí alqur'an nínú ròlé bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé ìmọ̀ kí alqur'an lọ́pọ̀lọpọ̀ yàtọ̀ fún pé à ń dè mọ́lẹ̀ ojú òfin ọlọ́run ba a tún ń pè dáadáa a tún ń pè wọnú ilé wa ẹ jẹ́ ká gbìyànjú ká tẹ̀ra mọ́ kíkà alukur'an alukarim yálà ramadan ń bẹ àbí kò ramadan àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀sùn lówó iyebíye tó ń bẹ níbi ìmọ̀ pààrọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ ká àti máa lo àwọn tó wà ń bẹ kọ́lọ́n kọ́mọ́ dùn alẹ́ ládàá àwọn astaghfirullah li wa lakum السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته jazakumullahu khairan ọlọ́mọba sanyọ́ mi níyẹn sọ́lára onígbọ̀wọ́ ètò tí à ń gbọ́ yìí náà ni pure art islamic center ilé tí à ń júwe fún wa pé ó kalẹ̀ sí àmùdá ní ọ̀nà ìwòròdù ní ìbàdàn ní ìsìtàbá ń lọ sí ìwòròdù àwa tí a fẹ́ kàn mọ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run àyè yìí ó wà ń bẹ fún àwa náà tá a fẹ́ tún gbìyànjú sí ibi pé ká gbọ́ wà sí níbi kára náà onímọ̀ ẹ̀sìn sí àyè ìwà náà bákan náà nínú àwẹ̀ tá a wá wà yìí tafsir wà nírọ̀lẹ́ tàràwì wà tí a tún kí náà ní alẹ́ ayé níta torí ẹ̀gbẹ́ kalẹ̀ náà ni kí ẹ pé yóò lè ṣàǹfààní alikiyama fẹ́ni wa kọlọ́n kó gba ìbáàdà wa níjọsìn lọ́wọ́ ẹnì wa kó má yẹ kí a ṣe àṣedànù iṣẹ́ títí àárọ̀ ọ̀la tá a tún fi pàdé lórí ètò yìí kan náà Abu Sumayya Murtada Alim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الله أكبر الله أكبر الله أكبر لا